ó yẹ wá ká fọ́pẹ́ fún ọba olúwa ẹ jẹ́ ká wá fọ́pẹ́ dúpẹ́ fún olúwa èèrà ilẹ̀ wọ́n dúpẹ́ yọrin òkun wọ́n dúpẹ́ ẹ jẹ́ ká wa náà dúpẹ́ hallelujah yìn olúwa ẹ jẹ́ ká yìn olúwa bẹ́ẹ̀ ni o ó yẹ ká yìn olúwa nítorí pé ọlọ́run ṣeun àrà nínú ayé tèmi mo dẹ̀ wọ́n pé ọlọ́run ti ṣeun àrà nínú ayé tèmi ẹ̀yin olóòtú olólùfẹ́ mi náà ẹ nítorí pé ọlọ́run fún wa ní èmí tà mí ọlọ́run fún wa lójú ọlọ́run fún wa lẹ́nu ọlọ́run dẹ̀ tún fún wa lọ́rọ̀ sọ ẹ ó yẹ kí a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run nítorí pé ọlọ́run ṣeun àánú rẹ̀ dẹ̀ dúró láéláé ẹ jẹ́ kí a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run tó fún wa ní àǹfààní láti tún pàdé láti tún fojúkojú ní orí ètò wa ètò yín Miliki Express nítọjọ́ tòní láti ọ̀sẹ̀ tó kọjá tí a ti dágbére pé ó dàbọ̀ ọlọ́run tún fún wa ní àǹfààní láti tún wà ní orí ilẹ̀ alàyè kí ló yẹ ká ṣe ó yẹ kí a dúpẹ́ ni ó ní ọmọ dúpẹ́ ní ọwọ́ yìí nítorí pé ẹ ṣeun nítorí pé àánú yín dúró láéláé èyí ni mo fi kí yín káwọn sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń Miliki gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe lọ́ọ̀sẹ̀ tó bá ti rí èmi olólùfẹ́ yín ọmọ yín Olúwatóyìn Òkí kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló jẹ mí lógún níbikíbi tí ẹ bá wà tí ẹ bá ti ń ṣiṣẹ́ kí ni kí èmi kí o máa ṣe o iṣẹ́ mi ni pé kí n máa dá yín lára yá gbogbo ẹ̀yin tó wà lórí ìjókòó mo kí yín kú ìjókòó gbogbo ẹ̀yin tó wà lórí ìdúró mo kí yín kú ìdúró gbogbo tó wà ní ibi iṣẹ́ mo kí yín pé ẹ kú iṣẹ́ o ṣàlàáfíà lẹ́wà ẹ kábọ̀ sí orí ètò Miliki Express orúkọ tèmi ò yí padà èmi náà ni Olúwatóyìn Òkí ọmọ ọlọ́kọ́rọ́ gidi ọmọ rẹ́rùnrẹ́rùn àmẹ́pọ̀ yọrùnù bẹ́ẹ̀ ni o ọmọ kálẹ́dùrọ̀ bẹ́ṣu ọmọ bàbá ìṣolójo líkalíka ẹ̀ ní orí ètò Miliki Express gẹ́gẹ́ bá ṣe mọ̀ bí a ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ kí ni kí ẹ máa retí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa ibi bá ẹ̀rẹ̀ sùn máa ní àǹfààní láti máa gbọ́ àti wípé kì í ṣe nípa àwọn gbajúmọ̀ olóṣèré nìkọ́kọ́ àwọn ògo tuntun náà tó ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà ẹ ní àǹfààní náà láti máa gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa wọn àwọn sinimá wo gangan ló ṣẹ̀ṣẹ̀ jáde ẹ wo ẹ̀yin ẹ bá wa wá nǹkan fìdílé gbogbo ẹ̀ ni mo máa mo máa tú síta lẹ́ni fún yín ẹ àti àwọn ìròyìn ṣókí àwọn ìtàn ráńpẹ́ tí mo máa mú wá fún yín lọ́sẹ̀ ọ̀sẹ̀ ẹ wo ẹ bá wá nǹkan fìdílé èmi wá ṣèlérí fún yín wípé ẹ máa jẹ gbádùn ètò Miliki Express títọjọ́ tòní yìí ẹ kí a tó máa tẹ̀síwájú tí n bá lọ tí n bá padà dé àwọn ìròyìn tó ń gbóná fẹ́lífẹ́lí ní ẹ̀ka tíátà bẹ́ẹ̀ ni o olèmí ti lọ yàn mo ti lọ fi mú filẹ̀ ṣe mọ̀ bó ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí àṣà mi máa ti lọ ṣòfò máa ti lọ wádìí kí ló ń ṣẹlẹ̀ àwọn ìròyìn tó fìdí múlẹ̀ lèmi máa ń mú wá o àwọn ìròyìn tí ò bá fìdí múlẹ̀ tí a bá ti wádìí pé kò sóòótọ́ mẹ́ àwa ò ń gbé wá sí orí ètò Miliki Express ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá ẹ̀wọ̀ ẹ jẹ́ ká lọ gbé bọ́dì wa náà ṣó kí ni kò ní break. Oya òbẹ́bì bá mi ní sálẹ̀. Tó bá lè jù bá mi ní sálẹ̀. Yẹ̀sọ́ bá lágídí bá mi ní sálẹ̀. Tó bá lè fún bá mi ní sálẹ̀. Òbẹ́bì bá mi ní sálẹ̀. Tó bá lè jù bá mi ní sálẹ̀. Tó bá lágídí bá mi ní sálẹ̀. Tó bá lè fún bá sálẹ̀. Sugar mom, sugar mom, sugar daddy, sugar daddy, poppy, lolly poppy lolly, poppy lolly, me semi crepe, semi crepe, ten thousand. ọ̀pọ̀ ọgbọ́ ọ̀pọ̀tì orí sẹ́mi sẹ́mi minisada ìbálẹ̀ fún ìbá minisada. yókòkò yókòkò èèyàn yòókò eh, súnà. Alo ṣe wà nílé ṣe ti bẹ̀rẹ̀ sí mílíkì bẹ́ẹ̀ yìí nítorí pé bẹ́ẹ̀ mi ṣe wà nílé agodo báyìí èmi mílíkì lọ ni o lọ́wọ́lọ́wọ́ báyìí abala ìròyìn tó ń gbóná fẹ́lífẹ́lí ní ẹ̀ka tíátà òun báyìí ẹ ẹ bá wá nǹkan fìdílé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà ẹ̀ mo ti lọ yàn wọ́n mo ti lọ mú wọn mo ti lọ kó wọn jọ fún ìgbàládùn ẹ̀yẹ olólùfẹ́ mi ẹ máa bá wa kà lọ òṣèré ọláìdé oyèdèjì ni wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ pé àwọn kò lérò lá láti tú ìgbéyàwó ẹnikẹ́ni o ṣùgbọ́n yálà àwọn fẹ́ tún ìgbéyàwó àwọn ènìyàn ṣe ni o. ọ̀rọ̀ yìí jáde látàrí àwọn ohun èlò ìbálòpọ̀ tí wọ́n ń polongo tí wọ́n dẹ̀ ń tà ìròyìn kejì ni wípé òṣèré Jígan Bàbá Ọjà ló jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ pé aláìmoore nìkan ló lè sọ pé Ọlọ́run nìkan ló gbé wọn gba igbá orókè o láì dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí ó ràn wọ́n lọ́wọ́ láti dàgbà nínú iṣẹ́ wọn. ọ̀rọ̀ yìí jáde látàrí music comedy concert tí wọ́n fẹ́ ṣe ní oṣù yìí wọ́n dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí ó gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ àwọn olólùfẹ́ wọn káàkiri gbogbo àgbáyé tó ń fìfẹ́ tòótọ́ hàn sí wọn. ìròyìn kẹta òun ni olóòtú àti olùdarí eré Òkìkí Afọláyan ti ń ya eré kan lọ́wọ́ tí wọ́n pè ní My Dream àlá mi gẹ́gẹ́ bí a ṣe gbọ́ sinimá yìí máa ṣe àfihàn ọ̀pọ̀lọpọ̀ gbajúmọ̀ òṣèré tí ó lé ní ogójì àti wípé sinimá olówó iyebíye ni. ìròyìn kẹrin gbajúmọ̀ òṣèré arábìnrin Liz Anjorin ni Ọlọ́run kó yọ nínú ewu jàǹbá iná nínú ilé ìtura tí wọ́n dé sí ní òyìnbó wọ́n gbé fọ́nrán jáde lórí ẹ̀rọ ayélujára wọn níbi tí a ti rí i pé wọ́n ń sáré kó àwọn ẹrù wọn jáde àti wípé àwọn amójútó ilé ìtura náà àwọn security àwọn náà wà níbẹ̀ tí wọ́n sọ pé kí wọ́n yára kí wọ́n dẹ̀ fi àwọn àpótí kan sílẹ̀ ṣùgbọ́n o arábìnrin Liz Anjorin dáhùn wípé o àwọn gbà kí wọ́n kú ju káwọn ó fi àpótí wọn sílẹ̀ nítorí pé wọ́n ní gbogbo ayé wọn ló wà níbẹ̀ o wọ́n ní ó sàn kí àwọn kú ju kí àwọn padà sí or orílẹ̀-èdè nàìjíríà lófò wọ́n ní ní orílẹ̀-èdè nàìjíríà inú àwọn ènìyàn máa ń dùn ni nígbà tí wọ́n bá rí ìṣubú ọmọlàkejì wọn ṣùgbọ́n adúpẹ́ ní ọwọ́ ọlọ́run wípé wọ́n jáde nínú ilé ìtura náà láìsí ewu kankan tí ó ṣẹlẹ̀ sí wọn ìròyìn karùn náà ni wípé àwọn olólùfẹ́ Tóyìn Abraham tí wọ́n pera wọn ní Tóyìn Titans ni wọ́n fún òṣèré yìí ní one million naira láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn. ẹ má jẹ́ ká gbàgbé wípé láìpẹ́ yìí Tóyìn Abraham ó bímọ ọkùnrin kan pẹ̀lú ọkọ wọn Kọ́lá Ajéyẹmí láìpẹ́ yìí náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn dẹ̀ dá owó àti ẹ̀bùn fún wọn lọ́lọ́kan òjọ̀kan àwọn olólùfẹ́ wọn ní Nàìjíríà àti ní òkè òkun. ẹ káwọ́ pọ́nrọ́ wá sí orí ètò wa ètò yín Miliki extra, ètò tó ń Miliki ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti jẹ̀gbádùn abala àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli ní ẹ̀ka tíátà bẹ́ẹ̀ ni èké ètò tó tún máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ gbé bọ́dì wá díẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajò ṣe mọ̀ wípé ẹ lórí ètò Miliki Express kí iṣẹ́ wa ni pé kí a kàn máa dá yín lára yá níbikíbi tí ẹ bá wà tẹ́tí ń ṣiṣẹ́ kí ni kémi kí ó máa ṣe o ẹ ìdárayá yín òun ló jẹ mí lógún lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajò sí orí Skibidi Omema à ń bọ̀ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó ń miliki mo lérò pé ẹ ti jẹ gbádùn abala ẹ̀ eh, lẹ́yìn tàgé lọ́bàá yìí ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti jẹ gbádùn ètò wa ti ọjọ́ tòní láti abala dábala kan gbogbo bá ṣe mú àwọn ìròyìn wá fún yín lẹ́yìn ìtàgé ẹ má jẹ́ kí a gbàgbé pé ìpolówó ọjà ó ní aago mu òwò kílẹ̀ ń ta ẹ̀yin dáàdi ẹ̀yin mọ́mì wa ẹ̀bùn wọn gan lọ́lọ́run fún yín ẹ mú wá sí iléeṣẹ́ Orísun ẹ jẹ́ yín polongo rẹ̀ fún gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o ẹ̀yọ́ lọ́lùfẹ́ wa tán ibi báyìí la ó fi àdàgbà ètò rọ̀ sí ní ọjọ́ tòní yìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó bá fẹ́ kàn sí wa fún ìpolówó ọjà ẹ lè kàn sí wa lórí àwọn nọ́mbà tó wà lórí amóhùnmáwòrán yín ní gbogbo àwọn ẹ̀rọ ayélujára wa náà lórí Orísun TV lórí Facebook wa lórí Twitter wa lórí website wa ń kàn gbogbo ẹ̀ ló wà lórí amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tó bá fẹ́ darapọ̀ tó bá fẹ́ darapọ̀ mọ́ orí group mi lórí Facebook ẹ kí ẹ kàn sí mi lórí official Tóyìn Òkìkí ní orí Instagram náà ń kọ́ ìyálàjẹ tíátà bẹ́ẹ̀ ni ìyálàjẹ tíátà wà bẹ́ẹ̀ ibẹ̀ lẹ ti máa pàdé mi lórí Facebook official Tóyìn Òkìkí ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé kó tó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má gbàgbé láti máa ṣe kíni o láti máa mìlí Wizkid ṣùgbọ́n kí n tó máa lọ ẹ wo ẹ jẹ́ kí n máa fi orin yìí ṣe ó dàbọ̀ sí yín ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orin Joe Boy baby ó dàbọ̀.